بسم الله والحمد لله والصلاة والسلام على محمد وعلى آله وأصحابه والسلام عليكم ورحمة الله وبركاته مكي kí gbogbo إسلام ní mo kí wa káàbọ̀ sórí ìkànnì wa Ta'alim TV mo sì kí wa káàbọ̀ sórí ìdánilẹ́kọ̀ọ́ wa ọ̀rọ̀ ìfẹ́ ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni kí Allah ó kí ó kó wa yọ alẹ́ òní ni alẹ́ ahad alẹ́ ọjọ́ Sunday alẹ́ ahad déètì òní ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kejìlá ọdún fourteen forty two ní alẹ́ òní yìí ìbéèrè tí a fẹ́ dáhùn méjì ni ìkíní ẹnìkan béèrè béèrè pé kí ni ojúṣe bàbá ọmọ ní kété tí wọ́n fún ní ìró ìdùnnú pé ìyàwó rẹ̀ bímọ tó sì lọ sí ilé ìwòsàn tí ìyàwó rẹ̀ bímọ sí kí ni ojúṣe rẹ̀ sí ọmọ tuntun ìyẹn ni ìbéèrè àkọ́kọ́ ẹ sì rí i pé ọmọ náà ni èrè ìfẹ́ láàrin ọkọ àti aya. ojúṣe bàbá ọmọ nígbà tí wọ́n bá fi tó létí pé ìyàwó ẹ̀ bímọ ojúṣe àkọ́kọ́ náà ni pé kó fi ẹyìn àti ọpẹ́ fún Allah kó sọ pé alihamdulilayi kódà ó tún lè ṣe ohun tá à ń pè ní ìforíkanlẹ̀ ìdúpẹ́ sùjúdù ṣukur tàbí ságídàtù ṣukur ó lè ṣe ìforíkanlẹ̀ ìdúpẹ́ ìforíkanlẹ̀ ìdúpẹ́ ó wà nínú. No ohun tá a fẹ́ fún mùsùlùmí láti ṣe nígbà tí wọ́n bá fún ní ìró ìdùnnú bí ó ti dẹ̀ jẹ́ pé ẹni tó fẹ́ forí kanlẹ̀ wọ́n fẹ́ kó wà pẹ̀lú àlùwàlá nítorí pé wọ́n kọ̀ fún mùsùlùmí láti forí kanlẹ̀ ìforí kanlẹ̀ pé òun ń jọ́sìn torí pé ìforí kanlẹ̀ póríṣiríṣi ìforí kanlẹ̀ punishment wà tí wọ́n ní kéèyàn forí dólẹ̀ kó kọ ẹsẹ̀ òkè punishment nìyẹn ìyẹn ò ní ìdí àlùwàlá. ṣùgbọ́n ìforí kanlẹ̀ ìdúpẹ́ fún Allah ìjọ́sìn ni. ó gbọ́dọ̀ wà pẹ̀lú àlùwàlá ìgbàkigbà tí ìró ìdùnnú bá dé sí ìgbọ́ ẹni nínú ọ̀nà tí ẹ̀sìn gbà pé a lè gbà fún àlọ́ọ̀ òun ni ká ṣe ìforíkanlẹ̀ ìdúpẹ́ fún àlọ́ọ̀ subhanahu wa ta'ala lẹ́yìn náà tí tó bá ti dé ilé ìwòsàn tí wọ́n gbé ọmọ rẹ̀ fún kó pe kó pe azan ìrun pípè kó pè é sí ní etí ọ̀tún. ẹ̀gbàgbà tó fi ìkọ́ mọ̀ kún un sheikh alibani rahimahullah ó ní ẹ̀gbà wá yẹn lẹ nípa bẹ́ẹ̀ kágbà tító pẹ̀lú al-azan sí ọmọ létí ní etí rẹ̀ ọ̀tún. bákan náà kó kí ìyá ọmọ ku ewu tó dá kọjá nítorí pé ewu ni tá a gbọ́dọ̀ ku kí ewu ó ń bẹ nínú ẹni tó dá sí pé àsìkò ìrọbí ni ó bọ̀ sí àlìkìyàmà. kó kí ìyàwó rẹ̀ kú ewu tí ó bá ti ní orúkọ tó fẹ́ sọ ọmọ rẹ̀ lọ́kàn ó lè kéde orúkọ ọmọ rẹ̀ ní wákàtí àkókò yẹn náà. ohun tó jẹ́ ojúṣe rẹ̀ nìyẹn ní kété tí wọ́n bá gbé ọmọ ẹ̀ lé lọ́wọ́. bákan náà kó wá ìsọ̀rí fún ọmọ rẹ̀ ní ọ̀dọ̀ Allah kúrò ní ibi aburú àwọn èṣù pẹ̀lú gbólóhùn u'idhuki bìkẹ̀lìmáàtì láìtàmáàtì ah, u'idhuki bìkẹ̀lìmáàtì láìtàmáàtì min kulli shaytani wahama wa min kulli ayni laama u'idhuk bikalimati llahi bikalimati llahi taama min kulli shaytani wahama wa min kulli ayni laama kọ́ka sí ọmọ ẹ̀ lórí bẹ́ẹ̀ ó ṣe kókó ó ṣe kókó ìwọ̀n yẹn ni àwọn ojúṣe rẹ̀ tí ó wà nínú súnà tí ó ṣe kó sì máa gbáradì fún àkíkọ̀lùkù tí í ṣe ọjọ́ keje àwọn ojúṣe ọjọ́ àkíkọ̀ nínú rẹ̀ láti rí irun fífá ó máa irun orí ọmọ rẹ̀ yálà ọmọkùnrin tàbí ọmọbìnrin ó sì máa pa ẹran bí ó bá jẹ́ ọmọkùnrin kó pa méjì tágbára bá wà tó bá jẹ́ ọmọ obìnrin kó pa ẹyọ kan bí agbára bá wà. bákan náà orúkọ bí kò bá sí ìdárúkọ ọmọ náà láti ọjọ́ ìbí ọjọ́ tó fẹ́ pa ẹran àkíkọ̀ yẹn kó dárúkọ rẹ̀ sétígbọ́ àwọn èèyàn. ẹran àkíkọ̀ tó bá pa ó lè ha ní tútù ó lè ha ní bíbọ̀ ó lè ha ní dídín ó lè fi ṣe pẹpẹ soup kọ ha fáwọn èèyàn ó lè pe àwọn èèyàn wá jẹun nínú ilé o ó sì lè lọ gbé bá wọn nínú ilé wọn tí ìgbàláyè bá tún wà fún un ó lè fi nǹkan míì kún ẹran. tó jẹ́ nǹkan halal yálà òkèlè yálà ìrẹsì yálà búrẹ́dì yálà ẹ̀wà yálà ẹ̀kọ ó lè fi kún àlékún ló jẹ́ àmẹ́rin yẹn gangan ni àkíkọ̀ bọ́ ọ bá wá ru àmàlà tó o ṣe rẹ́sì tó o rò fọ́ tó o ṣẹ̀wà tó gbogbo nǹkan tẹnu máa jẹ nínú ìlú yín tọwa sọ pé ò rí owó pa ẹran àkíkọ̀ ò tí ì ṣe àkíkọ̀ orúkọ yẹn gangan àkíkọ̀ ẹran tí wọ́n bá pa fún ọmọ titun ní ọjọ́ keje ló ń jẹ́ àkíkọ̀. kí bàbá ọmọ kó sì máa ṣe ètò ìjẹ ìmu fún ìyá ọmọ kó sì máa gbáradì fún àwọn ojúṣe míì lórí ọmọ rẹ̀ àwọn ojúṣe wọ̀nyẹn ó wà níbàámu sí orílẹ̀-èdè tí wọ́n bá wà bí ọba já sí pé orílẹ̀ nàìjíríà mẹ́mbà bí ọmọ yẹn sí kí bàbá ọmọ kọ́ lọ wọ́ òṣùkà tó nípa tí ó fi ru ojúṣe ọmọ rẹ̀ torí pé ìjọba nàìjíríà yìí kò ní nǹkan kan ṣe lórí ọmọ tó bí o wọn ò ní nǹkan kan ṣe lórí rẹ o bí ó sì ka primary school ọ̀ràn ẹ̀ ló wà bí ó sì ka secondary school ọ̀ràn ẹ̀ ló wà bí ó sì ka yunifásitì ọ̀ràn ẹ̀ ló wà bó bá fẹ́ kọ́ṣẹ́ ọ̀ràn ẹ̀ ló wà ìjọba tí a yàn fúnra wa lórílẹ̀‐èdè nàìjíríà sísẹ́mù tiwọn nìyẹn bí ó bá jẹ́ pé lórílẹ̀‐èdè mìíràn ni bí ilẹ̀ lárúbáwá à ẹ kú oríire kódà bẹ̀rẹ̀ lórí owó ọsibítù òbí ò ní san owó ọsibítù kò ní san ìjọba ni ó san tọ́wọ́sì kàráǹgídá tí ó bá ní owó ẹran àkíkọ́ yóò tiẹ̀ rí ni pẹ̀lú ìrọ̀rùn ni ó fi rí kí ló ní ó má rí nígbà tí yóò sì láàrin ìlú yóò rí ọmọ sì bẹ̀rẹ̀ primary school ọ̀nà ìjọba lọ́wà tẹ mórí pẹ́ńsù tẹ mórí báàgì tẹ mórí aṣọ ọ̀nà ìjọba lọ́wà tí ẹ̀ka secondary school ọ̀nà ìjọba ní. tí ó fi lọ sí yunifásitì gbogbo ìpele mẹ́ta yunifásitì undergraduate master phd ọ̀rùn ìjọba lọ́wà. ó sì jáde ilé ẹ̀kọ́ fàìnà yá ni wọ́n ti wá fún níwèé iṣẹ́ ibi tí ó ti máa ṣiṣẹ́ yọ ṣàyọ̀ ọ̀rọ̀ ìjọba táwọn yàn lọ́dọ̀ tí wọ́n ń bẹ̀yìn nù ìjọba word and opposite. là ń ṣe láyé àdúrà wa ni pé kí Allah kó bá ní tún nàìjíríà ṣe bíi títí wọn lọ́hùn. tí nàìjíríà ọba dá ọ wà ní ọwọ́ mi ọ wà ní ọwọ́ rẹ fún ara wa là ń yan àwọn èèyàn sípò Allah ó wa. so mo lérò pé oníbèrè ti gbọ́ èsì sí ìbéèrè rẹ̀. ìbéèrè kejì ìyẹn lágbára díẹ̀ oníbéèrè béèrè wípé ṣé májẹ̀mú ni kí obìnrin tá a kọ̀ sílẹ̀ kó ṣe opó ìkọ̀sílẹ̀ nínú ilé ọkọ rẹ̀ ṣé májẹ̀mú ìkọ̀sílẹ̀ ni fún obìnrin tí ọkọ kọ̀ sílẹ̀ pé kó ṣe opó ìkọ̀sílẹ̀ nínú ilé ọkọ rẹ̀ nítorí pé according to oníbèrè yìí ó nítorí pé òun máa gbọ́ tí àwọn èèyàn máa ń sọ pé obìnrin tí wọ́n bá kọ̀ sílẹ̀ inú ilé ọkọ rẹ̀ ni yóò ti ṣe opó òun sì ń fojú rí àwọn obìnrin kan tí ọkọ wọn kọ̀ sílẹ̀. Si tí wọn ò sí opó nínú ilé ọkọ wọn tó dá sí pé láti day one bí ilé bàbá wọn bí ilé àfáà torípé ńlẹ̀ Yorùbá àwọn jàmáà kan bẹ tó dá sí pé bíyàn bá kọ̀yàwó ọ̀dọ̀ àfáà wọn wọ́n ti ní ilé kan lọ́tọ̀ fún àwọn opó ibẹ̀ ni ó ti lọ sí opó ó ní òun fẹ́ mọ kókó lórí eléyìí kí gangan ni ẹ̀sìn wí lórí ẹ̀ ìbéèrè yẹn ò jù báyẹn lọ ṣe rí béèrè yẹn àwọn àyà wáyé lórí ẹ̀ àwọn àdìsí náà wáyé lórí ẹ̀ eléyìí tí a bá láǹfààní àti mẹ́nubà ń á mẹ́nubà àkọ́kọ́ náà mo kọ́kọ́ fẹ́ fún wa ní àmọ̀ràn lórí ọ̀rọ̀ ọ̀rọ̀ ìfẹ́ tó ga sí pé nínú agbọ́nni pàtàkì lábẹ́ ọ̀rọ̀ ìfẹ́ ó ní àníká ìfẹ́yàwó ìgbéyàwó nínú agbọ́nni pàtàkì lábẹ́ ọ̀rọ̀ ìfẹ́ òun náà ni atọ́lák ìkọ̀yàwó sílẹ̀ tàbí àlùkùlù ìkọ̀ ọkọ mo fẹ́ gbà wá ní àmọ̀ràn wípé ẹ jẹ́ kí a ṣe é bó sì yẹ ká ṣe é ká sì lọ mọ̀ wípé ọ̀rọ̀ ìgbéyàwó kì í ṣe ọgbà ẹ̀wọ̀n kì í ṣe inú ìgbèkùn díàfọ́ ẹjẹ́ àjọṣe tá a bá ń fẹ́ láàrin ara wa ká lè bá a lè lora wa pẹ́. ọkọ kan àtìyàwó kan wọn ò ní í ṣaláìlora wọn pẹ́ lódiwọ̀n ìgbà tí wọ́n bá jọ ń understand ara wọn ìgbéyàwó bùkátà sí mutual understanding. ìgbéyàwó ó bùkátà sí ìgbọ́ra ẹni yé láàrin igun méjèèjì tọ́rọ̀ kan ìyẹn ni ìgbéyàwó ó tún bùkátà sí kọ́kọ́ ó mọ rẹ̀ ní ọkọ kíyàwó náà ó sì mọ rẹ̀ ní ìyàwó ìtumọ̀ yẹn ni pé ọkọ mọra rẹ̀ gẹ́gẹ́ bí olórí ilé. ìyàwó sì mọ́ra rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó ní aláṣẹ tó ń pàṣẹ fún òun àmọ̀ràn kẹta ẹ má jẹ́ ká yọ ìbẹ̀rù aláwùlẹ́ o nínú gbogbo nǹkan tá a bá ń ṣe bàbá la jẹ́ ọkọ tá a jẹ́ aláṣẹ lórí ìyàwó wa àṣẹ tá a pa tí aláwọ̀ fi bínú sí wa ẹ má jẹ́ apá o aláwọ̀ fi wá ṣe aláṣẹ. ká má wàá ti torí pé aláwọ̀ fi wá sí aláṣẹ yẹn ká wá sọ fún ìyàwó wa wípé kọ́ mọ fi ojú egbò rìn ẹ má jà ṣe bẹ́ẹ̀ ẹ̀já bẹ̀rù àlọ́ o bẹ́ẹ̀ náà ni ẹ̀yin ìyàwó náà aláwo ti gbé yín sí abẹ́ ẹ wá ẹgbàfọ́ lọ́hùn torí pé ẹ̀mí tó bá gbàfọ́ lọ́hùn ni ó nísinmi tá a bá yọwọ́ àwọn tí èdè mú tígbéyàwó wọn fi túká tá a bá yọwọ́ àwọn tí àlejànú dá sọ́rọ̀ wọn tí ìgbéyàwó wọn tó fi túká èyí tó pọ̀ jù nínú ìkọ̀sílẹ̀ ìsáídà kó jẹ́ ìkọjẹ́ ẹnu àlà láti ọ̀dọ̀ ọkọ tàbí ìkọjẹ́ ẹnu àlà láti ọ̀dọ̀ aya ṣeré tó bá ní í ṣe pẹ̀lú jínù èdì nìyẹn èdì nu àmọ́ tá a bá ti wá yọ àwọn ìgbéyàwó tó túká nípasẹ̀ èdì nípasẹ̀ àṣàfisílẹ̀ ó ń túmọ̀ sí pé ìyókù àfọwọ́fà ọwọ́ ara wa ni àfọwọ́fà ọwọ́ ara wa ni. iyì ènìyàn ni pé tó bá fẹ́yàwó tàbí tó bá lọ́kọ iyì rẹ̀ náà ni pé kó jẹ́ pé ikú opó opó ikú ọkọ nìkan ni ó ṣe tàbí kó gá sí pé ìyàwó ni ó kọ́kọ́ kú kó sàmà já sí pé ikú ló yà wọ́n à òun ló dáa jù. ṣé tí ikú ò bá yà tí nǹkan míì yà àbùkù ni àmọ́ lọ́la pé ìgbéyàwó kìí ṣe ìgbèkùn kìí ṣe for better for worse well Allah subhanahu wa ta'ala ó ṣe ìkọ̀sílẹ̀ ó ṣe ní ẹ̀tọ́ ṣùgbọ́n kìí ṣe pé. àwọn ẹ̀tọ́ àwọn ẹ̀tọ́ tí tó dàbí àwọn ẹ̀tọ́ míì dáà sọ ni pé abugadule halali ń dà lọ́ọ̀ àtọ̀lá nínú àwọn ẹ̀tọ́ tọ́lọ́ ń kórìíra sí jùlọ òun ni ìkọ̀sílẹ̀ òun ni ìkọ̀sílẹ̀ so ẹ̀tọ́ ni ṣùgbọ́n lọ́n kórìíra rẹ̀ but gẹ́gẹ́ bí last option nígbà tẹ́nìkan bá fẹ́ kú sẹ́nìkan lọ́rùn ẹ jẹ́ kí wọ́n túká mo kàn ń sọ eléyìí gẹ́gẹ́ bí àmọ̀ràn fún etí tó bá fẹ́ gbọ́ràn torí páwọn etí kan ń bẹ tí wọn ní gbọ́ràn wò bí wọn bá tí ìdílé bàbá wọn kí wọ́n dá lé mọ́ṣú wọn ní gbọ́ràn. wọn ò ní gbọ́ràn àfi bí ìgbọ̀gá pé èdè ti mú wọn. péèyàn máa ń ṣe ọkọ kò ní ṣe pẹ̀lú h taba wo tí islam gbé kalẹ̀ islam fẹ́ kọ́bìnrin ó tètè lọ sílé ọkọ níjó ni à ń sọ pé bi éjì fourteen years eji fifteen years ni balaga nínú islam age fifteen years So, tòtó túmọ̀ sí pé ọmọ lè lọ sí ilé ọkọ anytime from fifteen years tó bá gá sí pé làákàyè ó lè ṣe sábà bíi kéèyàn ò má pẹ̀ lé ọkọ ni ìtẹ́sìn ọba sọ ni wípé kọ́mọ tó lè lọ sí ilé ọkọ ẹjọ́ pé bíi thirty years ẹ wòyàwó Aisha rọ̀díyàlọ́ aníyá ẹ̀wù èjì tó lọ sílé ọkọ ẹ sì ti ń bẹ nínú ọpọlọ rẹ pẹ̀lú bí ọjọ orí rẹ̀ ò ṣe ga nígbà náà ẹ wo adúrú ìmọ̀ tá a kọ́ látọ̀dọ̀ rẹ̀ tó túmọ̀ sí pé ntẹ́yìn obìnrin ń forí rò ẹ lọ yiri ẹ̀wù dáadáa. ọ̀pọ̀lọpọ̀ yín ló wà níbànújẹ́ lónìí lórí wípé ẹ̀rí ní ọkọ gbé. àwọn tó sì mọ̀ níbànújẹ́ nínú yín ni àwọn tí ò ní bàjẹ́ ṣe ṣe láwọn tó fẹ́ mọ̀ ṣe bàjẹ́ wọ́n gbà kádùn àwọn gbà làwọn òfin rí ní ọkọ gbé ẹ wò wọ́n dáadáa wọ́n gbà pé àdúrà àwọn gbà làwọn òfin rí ilé ọkọ gbé àwọn obìnrin kan ń bẹ lónìí tó bá ti bí ọmọ kan tàbọ́mọ méjì wọ́n rọ́jú bí kan tàbí méjì náà ni o wọ́n rọ́jú bí kan tàbí méjì ni tọkọ wọn bá ti gbá wọn dàáta wọ́n wà mú iṣẹ́ olóṣó wọ́n mú níṣẹ́ wọ́n mú níṣẹ́ bí ṣe ń gbé dúdú wọ́n máa gbé pupa bí ṣe ń gbé gíga wọ́n máa gbé kúkúrú àbẹ́ẹ̀rí báwọn àwọn yìí ò gbà káwọn lọ pàdé ọlọ́run wọn ò gbà wọn ò gbà wọn ò sì gbà pé àrùn kan bẹ tí ń jẹ́ éèdì àbí tí ń jẹ́ mọ́gùn àbí tí ń jẹ́ hiv àbí tí ń jẹ́ gonorrhea wọn ò gbà ó dìgbà tẹ́ má tó lùgbàdì àìsàn tí wọ́n ń sunkún tọ̀ tí wọ́n ń ké tó o tó ká sí pé ìtọ́pọ̀gbù ní owó tí àlè bá fún wọn oògùn gọnọríà náà wọ́n fi ṣe but àwọn tí wọ́n fẹ́ bẹ̀rù ọlọ́ nínú wọn ìbànújẹ́ ni máa jẹ́ fún wọn pé ọkọ àwọn kọ àwọn lẹ̀ àwọn tó fẹ́ bẹ̀rù ọlọ́run àwọn tó jẹ́ ọmọlúwàbí nínú àwọn obìnrin so kì í sábà jẹ́ ohun ìdùnnú fún obìnrin kọ́kọ́ ẹ̀ kọ́ lẹ̀ tàbí kó ń gan ọkọ̀ ọkọ̀ lẹ̀ kì í sábà jẹ́ ohun ìdùnnú fún wọn fún àwọn tó bá fẹ́ bẹ̀rù ọlọ́run àmẹ́ni tí ò fẹ́ bẹ̀rù ọlọ́run à ilé ọkọ gan máa ń di lọ́wọ́ ni o ilé ọkọ gan ọ máa ń di lọ́wọ́ ni ẹni tí ò bá fẹ́ bẹ̀rù ọlọ́run ilé ọkọ máa ń di lọ́wọ́ ni torí pé ilé ọkọ tó wà kò ní jí ó rìnrìn ìyà bó ti fẹ́ rìn sọ̀tọ́ bá ti lè bí ọmọ kan tàbí méjì ọ̀ tọ́ra lọ gbalé kan bì kan ọ ẹsẹ̀ nìyẹn dóò kò lè lẹ́yìn dáadáa fún un láyé àìsàn ó máa jẹ́ tiẹ̀ àìsàn ni ó fi ṣe ìgbà lọ́rùn ìyá rẹ̀ dúró dùn. now lẹ́yìn ìwọ̀nba àkíyèsí oníbèrè wá béèrè wípé ibo gan ló yẹ kóbìnrin ó ti ṣopó ìkọ̀sílẹ̀. ṣe rí opó méjì ló wà opó méjì ń ló wà opó ìkọ̀sílẹ̀ àti opó ikú ọkọ opó ìkọ̀sílẹ̀ indatu tolak àti indatu liwafat àti opó ikú ọkọ méjèèjì ilé ọkọ lobìnrin yóò ti ṣe méjèèjì yálà opó ìkọ̀sílẹ̀ tàbí opó ikú ọkọ ilé ọkọ ni obìnrin ó ti ṣe ṣùgbọ́n ṣe rí opó ìkọ̀sílẹ̀ ẹni tó bá gbọ́ ètò ìlànà yóò rí i pé a sọ pé ọkùnrin láǹfààní láti kọ obìnrin nígbà àkọ́kọ́ nígbà kejì tí ó sì tún máa tún fẹ́ padà tàbí tí ó máa ṣe àtúnṣe tí òǹkà ọjọ́ ọkọ yẹn ò bá tí ì pé tí wọ́n fi rí àtúnṣe ṣe. tó bá wá kọ́lẹ̀ nígbà ẹlẹ́ẹ̀kẹta a sọ pé kò lè tún obìnrin yẹn fẹ́ mọ́ direct àfi kọ́bìnrin yẹn kọ́kọ́ lọ fẹ́ ẹnìkan tí ò ní jẹ́ plan work kò ní jẹ́ set up láàrin igun mẹ́tẹ̀ẹ̀ta tọ́rọ̀ kan tó máa jẹ́ natural wọ́n ríra wọn naturally wọ́n fẹ́ra wọn naturally kádàrá sì kò pé wọ́n ò tún kọ́ra wọn naturally.